sùn nínú wà jẹnu gbé. ikú bíkú bá ń pa mí lẹ́wọ̀rọ̀ lẹ́wọ̀rọ̀ oyè kan bá mi yẹ tiẹ̀ sẹ́gbẹ̀ẹ́ báyìí. If you can carry out this job I give you ten million naira. ten million naira. ó lè bá sún ojú ọ̀ máa parada aṣọ tó bá wù ọ̀gá òun ni ọ̀gá dàbúrà ìrọ̀rùn òun ni kó fi ń gbaṣọ lọ́rùn ewúrẹ́ ẹ̀yin ìyá ò ẹ fi rọrùn fún mi láṣọ ìlú. ajé ní ìlójú. morre, filhinho. Ah! Do you guys maybe know the demands of actually requesting for? Of course we do. We even read about them. gbogbo ọ̀gbìn kan ní jíjẹ fágbẹ̀. lórí ṣàkọ five million naira is not a joke. thank you very well appreciate you are always one of our kind. clients. ibi àwọn bá ń rè ní ṣàtọ́nà igbó. ẹnikẹ́ni tó bá ti di ẹ̀dá gbé ilẹ̀ ìgbà òkú wọn o. bá lọ sọ sẹ́gbẹ̀ẹ́ òdu ó lè jẹ́ tiwọn ó wà níta ẹ̀ bá lọ sí lókàlẹ̀ báyìí. kò bá bínú ńlá ọjà tí wọ́n bá ní omi dà gbìyànjú àti mú dà. ìbà ayé o ìbàgbà ìbà ìyá mi olókìkí òru ìbà olójúmọ̀ràn lórí ìyàwó ẹ̀yẹ àgbà. ẹyẹ ńlá àpapá mi ni ẹyẹ kéékèèké àfẹsẹ̀ wíníwíní. ọkọ mi nìyẹn mr adeleke mrs adeleke àwọn ọmọ ẹ̀ lélẹ̀. kí wọ́n kọ́ lọ bó bá a di. ìyá mi ò fẹ́ ní ẹgbẹ́ ọ̀pọ̀. It is beyond human comprehension nǹkan kan ṣẹlẹ̀ káàdì fura sí. nǹkan ìjọba mi ò ní ìjọba bẹ́ẹ̀ ni wọ́n bí yẹn lọ nínú. wọ́n àti ìyàwó ẹ̀ májọ máa lọ májọ máa ṣọkọ àti ìyàwó lọ. Coming soon on Okiki Premium TV.